Exercise 1. Mo fẹ́ iyán. Mo fẹ́ iyán. Bí o bá fẹ́ iyán, mo tọ́jú díẹ̀. Bí o bá fẹ́ iyán, mo tọ́jú díẹ̀. ebi ń pa mí ebi ń pa mí bí ebi bá ń pa ọ́ jẹun yó dáadáa bí ebi bá ń pa ọ́ jẹun yó dáadáa òtútù mú mi. òtútù mú mi bí òtútù bá mú ọ wọlé bí òtútù bá mú ọ wọlé mo mo bí o bá pẹ wọkọ bí o bá pẹ́ wọkọ̀ ẹran màálùú wọ́n ẹran màálùú wọ́n bí ẹran màálùú bá wọ́n jù ra ẹja. bí ẹran màálùú bá wọ́n jù ra ẹja. dínwó rẹ̀ dínwó rẹ̀ bí o bá dínwó rẹ̀ ń rà á bí o bá dínwó rẹ̀ ń rà á. ẹni náà tóbi ẹni náà tóbi bí ẹni náà bá tóbi ń ó rà á. bí ẹni náà bá tóbi ń ó rà á. ẹni yìí dára ẹni yìí dára bí ẹni yìí bá dára. n ó rà kan sí lọ́la. bí ẹni yìí bá dára n ó rà kan sí lọ́la. exercise two. mójútó ẹ̀kọ́ rẹ dáadáa. Be very careful of your lessons. mójútó ẹ̀kọ́ rẹ dáadáa bàbá náà mójútó ọmọ rẹ̀ The father takes care of his children. bàbá náà mójútó ọmọ rẹ̀. mo mójútó àwọn alágbàṣe wa. I took care of our workers. mo mójútó àwọn alágbàṣe wa. ìyàwó mójútó àwọn ọ̀rẹ́ mi. My wife is caring for my friends. Ìyàwó mójútó àwọn ọ̀rẹ́ mi. Exercise three. Ìjọba náà fẹ́ kí àwọn ènìyàn rẹ̀ san owó orí. The government wants its people to pay taxes. Ìjọba náà fẹ́ kí àwọn ènìyàn rẹ̀ san owó orí. Òṣìṣẹ́ ìjọba ni ẹ̀gbọ́n mi. My older brother is a government employee. òṣìṣẹ́ ìjọba ni ẹ̀gbọ́n mi ìjọba wa fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Our government gives us free education. ìjọba wa fún wa ní ẹ̀kọ́ ọ̀fẹ́. aṣojú ìjọba ṣàròdé lánàá. The Sierra Leonean ambassador arrived yesterday. Aṣojú ìjọba ṣàròdé lánàá. Exercise 4. Ẹ̀gbọ́n mi wà ní ẹ̀yìn odi. My older brother is out of the country. Ẹ̀gbọ́n mi wà ní ẹ̀yìn odi. Ará ẹ̀yìn odi ni ọ̀rẹ́ wa. Our friends are foreigners. ọjà ìhìn odi pọ̀ ní ìlú ní ìsinsìnyí. Foreign goods are plentiful in this country now. ọjà ẹ̀hìn odi pọ̀ ní ìlú ní ìsinsìnyí. mo fi ìwé mi ránṣẹ́ sí ẹ̀hìn odi. I sent my books abroad. mo ìwé mi ránṣẹ́ sí ẹ̀yìn odi. End of Unit 47.